I love when I talk a lot about the Yorubas because me, I be Yoruba, and I know why they always talk about the Yorubas. You don't say now only Yoruba man if you wake up for money. He go don't know say problem go happen. Una never notice that thing. Sincerely, just watch it. Just you see Yoruba man if you just wake up for money. Eh, ah. ah. Go call him wife, Bola. Would that be what I'm mi kì í máa ń tètè jí báyìí eléyìí tí mo jí tí gbogbo ara ń ro mí ó dàbọ̀ wọn máa jà ń wájú lẹ́nu ibo ló fẹ́ gbà jáde ó bá gba kétu à má gba kétu gba ṣàgámù jáde wọn máa jà ń kétu how you take know seriously Yoruba people dey get that thing for body o na the reason if Yoruba man wake up for morning They pass where he not they pass before. He notice, See the movement around that area. They somehow, <tsk> they pause. And they think twice. You see Yoruba man, they drive for like on top third Milan bridge. They drive. Can't notice, say more to know to they come. <laughs> Ah. Wow, on the third Milan? They say free, why? Ah. Oh, God, àbọ̀ ń jà ń wájú ni. told me land bridge no dey be like this kẹ́ ọlọ́mọ àwọn àjàrí nǹkan burúkú kólú àmì kólú àmì àti ẹ̀lọ́wà mọ́tò sẹ́nu olè lọ́wọ́ báyìí before you know as you drive reach front only him go park he go look see four lane express on both side eight yoruba man go dey here go dey look who dey that side wey dey come bọ́dà ah, àwọn ará bí yóò gbọ́ mi go come look come cross road cross express come see motor wey dey come oga anything dey happen for back that one say nothing ah are you sure that one say nothing ah one day kò sí nǹkan kan go come cross come back come enter in motor come dey drive come dey ah eléyìí tí wọ́n ní. Now, after some minutes, now I go, ah, I've even forgotten Today is environmental. no wonder, motto no they come since. Get ready this Easter for the comedy show they didn't want you to hear about. CocoBar.com presents the annual London Must Laugh with Shay Law. Saturday, 19th of April, Easter Saturday. The Discovery Centre, 813 Barking London. Tickets from £25 regular and VIP £35. For info and tickets, visit CocoBar.com or call 0208 953 1219. London Must Laugh with Shay Law. When I they hustle you, they lick lollipop.